kábíyèsí o olóyè ah, ah. kábíyèsí o lẹ́mi ká ọ̀tún hmm. mo tó sí o. ọba ń kí ẹ lẹ. ẹ̀yin olóyè mo kí yín o ah. mo kí yín o. mo máa rí ewúrẹ́. olóyè àbọ̀bàkú ẹ má wọlé o. ẹ má kí mi o ẹ má kí mi. ẹ hmm? jẹ́ àkíyọ̀ ọlọ́run tí ì ní mú ọ kúrò láàyè ẹ báyìí ẹ wẹ̀ wò ẹ fi ọba sílẹ̀ ẹ fi ọba sílẹ̀ mo rí ẹ ṣé ò sí. kábíyèsí mhm. mo fẹ́ ká pààrọ̀ ìyálọ́jà àti bàbá lọ́jà. Ah, ah, ìtumọ̀. alákọ̀ọ́kọ́ nú ọ̀rọ̀ mi. kábíyèsí o ah, mo yí láòtú o mo o mo kúnlẹ̀ mo pàgùn ọ́ mo bá búrúbúrú fún orí adé o. orí adé á gbé ẹ ẹ̀yin olóyè ìyàn adére o ọmọ ọlọ́rọ̀ pàtàkì ni nílùú wọn bí tó ti wá ìgbà tí bàbá ẹ̀ gbọ́ wípé ọ̀kan làwọn tèmi ó fẹ́ ṣègbéyàwó ẹ ẹ lọ ṣe fún ránṣẹ́ ẹ ẹ wo máa wọlé lọ́ntì ẹ ọkọ ẹ pàápàá òdòdó ẹ ó da kábíyèsí ẹ̀yin olóyè mo kí yín o. ẹ padà sórí ibi tó ti dìde. mi ì gbọ́. ẹ kò mú ní kó padà sí ibi tó ti dìde ni ọ̀rọ̀ wà lórí rẹ̀. Hmm. ó rántí. Hmm. ẹ mọ̀ jẹ́ adé mi ọ̀kan láwọn lẹ́kọ̀ọ́. kí ni ìtumọ̀. ìtumọ̀ rẹ̀ ni pé arábìnrin eléyìí dàgbà fọ́kàn láwọn kábíyèsí ó dàgbà ìbò làwọn wò yìí ọ̀kan láwọn sì kiri ọmọ ọjọ́ mélòó lọ́ọ̀kan láwọn sẹ́rí kábíyèsí ẹ mọ̀ bínú ẹ dàpọ̀ ọmọ gbogbo ẹ mọ̀ bínú ṣé ẹ mọ̀ pé kádàrà tèmi elédùà fi sí abẹ́ kádàrà tọ̀dọ̀ yín ni àmọ́ bó ṣe wá jẹ́ pé mo ní kádàrà náà tó èmi náà tún ni tí kú bá ń bọ̀ apá yìí èmi ní ọ̀kọ̀ọ̀kọ̀ pa hmm. èyí náà lèmi náà ṣe wá ní kí n yọ̀ sí yín pé báwa náà bá rí n tó dáa tó dùn mọ́ wa lódò òkun ó yẹ ká jẹ ẹ mọ́ irú ọmọbìnrin yìí ní ìsìn hmm. ẹ̀ẹ̀bá ẹ̀ẹ̀bá ẹ̀ẹ̀bá jẹ́ <laughs> kí mi náà fara yọ lálára rẹ̀ kí n gbé e lébi àyà kí n jìfà rẹ̀. àbẹ́ ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ lẹ́nu abọ́bakú. kábíyèsí kò tí ì yẹ kí eléyìí tó ń tí ó bìyín nù ṣé bẹ́ẹ̀ mọ̀ wá abọ́bakú ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ó yẹ̀yẹ́ ni ó ń bá wá sí é nì. ṣé ìṣàwádà o o. the what's it called? I'm sure preparation exam eh, um on, on ball very soon. Yes, sir. I'm preparing really hard for it. Uh, you sure you're preparing? Very hard, yes, sir, I am. Ah, okay, uh, proud of you. Oh. Proud of you. And, um, I have one surprise for you, Sha. What surprise? Yes, I have one surprise for you. What surprise? Them. Once a year? Yes. But I'm not going to tell you anything until Toba passes exam, to you gay. just insane. Okay, í to tó bá pass exam ẹ <laughs> o ní láti now. náà wọn at all. no problem. I can mommy wa ń to tó to buy. she will soon come outside. Oh, okay. Ah, aláṣọ ah. mi. Ah, gba olóde tó sọ for me. i'm not quite long actually. Eh, okay. You ìwọ to lọmọ ẹdúró dé Yeah, me. I said it's sọ̀rọ̀ you know i can expect kò dé náà nígbà tó máa lọ. Ah, okay, okay. this way. Yes, ma'am. Lodro de no moto. Ah, there. Ah, ah. Is that all? Mommy. Ah, I love you. I love, I love you so much, my darling. Mommy, don't waste time. Ah. Hey Joe, Mr. Abuja. Abuja lè tún ti dágbére tẹ́lẹ̀ ń lọ yìí. Ìgbà wo lẹ máa rí? Ìgbà mélòó máa fi dancing? We just this weekend. Wọ́n sọ fún mi. Yes, dear just this weekend. Ah, then weekend, ẹ not worry. To Shima Luto for five days. Ká tó ṣẹ́jú pẹ́rẹ́ weekend today now. náà, lọ́lọ́ yìí máa ń ṣe báyìí. problem. Sure, immediately to bá ti dé mi náà á di box me by two weeks lèmi máa lọ lò. Oh, níbi tó ń lọ. Oh, <laughs> Ìwọ tí bá ti dé ẹ̀ tí bá ti dé just prepare. Oṣù àwọn oúnjẹ tí máa ń láì kìí mm. àwọn èdè mọ ẹ̀fọ́ ẹlẹmi ẹlẹmi ẹlẹmi mẹwàá exactly that's the one that's the one so níbi tó ń lọ my dear. akẹ́rẹ́ alright darling. alright now. èjè má sáré o. mo my pé mi ò yẹ kí n wá má bínú nítorí ọlọ́run kọ mi. má wọrí Desire máa come come come please my love I'll call you back. Mommy. Boo, how are you? I'm fine. Jọ̀ọ́ wá lọ bá mi drop nǹkan fún Daddy me? Yes. Oh, but my daddy is dead. Desiree, don't ever tell me this shit again. Of course, we'll give bàbá ẹ ti kú. But if bàbá bá kú, bàbá ló now. You know to Sukomi now. You know he's my husband. So why all this shit? Mommy, you know I don't like him. What do you mean like more? And moreover, I don't feel safe around him. Mommy, I cannot go. Desiree, my came here and said any issue nínú ilé yìí. Bàbá ẹ kú máa fọ́kọ mi now. Jọ̀ọ́ ṣé mi ní lọ́kọ mọ́ Stepfather ẹni now. Yes, ó mọ̀ pé sọ́kọ mi ni mò ń Respect to bá lè fún mi ló máa fún. Anyway, oúnjẹ tá à ń kitchen So come alone. lónìí so lọ clean àwọn kúlà yẹn kó páàkì ìwọ ló máa gbé lọ. àbọ̀ ah, mummy every time time is gone it's late. ọlọ́run bá mi ṣọ ẹlẹ́ṣọ́ ẹ padà sí ilé máa fún ẹ lówó ká o. mi. mo ní nǹkan tí mo fẹ́ ṣe mo níwọ̀ ló máa gbé lọ. yìí ló lọ páàkì ní fún mi dàrí kí wọ́n fún ẹ lówó ká o. Bolo, a sọ fún mi rẹ̀ pọ̀ ń lọ. Àwọn ah, mo fẹ́ kọ́ mo lọ sí supermarket. Are you sure pé wọn ni máa wá ẹ? Àtọ́ máa ṣe wá mi náà, mo ní pé padà náà. Nah, I love you. I know I love you too. Mm? Mm. Yeah. My baby, ah, me dey wait. I can't do without you. And you know more now, you know I can't do without you. no, I'll probably, yeah. You know I'm in love with you. Look, at Mm. kalẹ̀ ma. yes ma. ẹ kó àtàrọ. ẹ ṣe báwo ni dé yín. a dúpẹ́ lọ́wọ́ lọ báwo ni iṣẹ́. fine <laughs> fine ẹ jọ dísìrì ńkọ́. ó jáde láìpẹ́ ó lóun fẹ́ràn nǹkan supermarket. ah ẹ ó lọ ra nǹkan. ẹ kí ló ṣe. no kò sí nǹkan kan ó ní nǹkan kan tí mo ti béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kó bá mi ṣe online so mo wá fẹ́ find out bóyá ó ti ṣe or not. ok àyà mi jábẹ́ pariwo ẹ̀. no no kò sí nǹkan kan ó ti lọ tipẹ́ kò ní tó ní òye kó wọlé láìpẹ́ yìí súnmọ́kẹ́tì ń bí lórúkọ lóun fẹ́ rà. so kò dẹ̀ ìpẹ́ náà tó lọ àbí as in okay ní kó lọ sí supermarket eh. oh mo wonder <laughs> okay ma tó bá ti dé ẹni ọ̀nà ẹ̀tẹ̀ má wọrí màá pè fún mi so oh. màá lè find out bí o ti bá mi ṣe. all right ẹ ṣé gan ó dàárọ̀. yes ẹ̀tàn kò má dá nǹkan láyé ṣebí ṣe ló yẹ ká fọkàn dọ́gba ká fọ̀nà tó tọ́ han àwọn ọmọ wa èyí ṣe kókó nítorí ọ̀la. òun wá gbé ṣe ní kọ̀kọ́ oorun rẹ̀ yàrá lé mi. ọ sista Susan ẹ wọlé ẹ wọlé mi tilẹ̀kùn. ẹ rà mà. mọ́mí dé sí i ma. ẹ ká sọ ma. ṣé dáadáa ni wa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà kọ́ ẹ jókòó ẹ jókòó ẹ. ṣe ma ẹ ra ma. yes ma. bísí rẹ ń kọ́. aláfíà ló wà bọ̀ kò sí nílé báyìí. oh it's okay. family ti yín náà kọ́. ẹ wo àwọ̀ dáadáa. oh good. ah mo like dress yín gan. Hey. Eh. it's really simple and nice thank you designer mi ló kúkú oh o dey try i'm fine. ẹ ṣe gan ma ẹyin náà bad. Ah. ẹ ṣe ma. kí ni kí n ọ̀fà yín. Ah, ẹ wò gbogbo nǹkan ni mo máa jẹ bọ ó kàn ní kankan tó gbé mi wá ní sọ jẹ́ sọ yẹn náà. ẹ wò ẹ má bínú ẹ má bínú torí Ọlọ́run ìwé tó wà lọ́wọ́ mi yìí ni mo mú wá fún yín torí mo fẹ́ kẹ̀ka ni ṣòye yín mo ti kà á mo dẹ̀ rí ọgbọ́n tó pọ̀ gan kọ́ nínú ẹ̀ èmi dẹ̀ like in my impact knowledge in my little way so mo á wò pé kẹ́yìn náà kà tẹ́ bá kà ah at least bí òjọ̀gbọ́n ẹyọkan àbí méjì ẹ̀ máa kọ́ mbẹ̀ tẹ́ bá ti wá kà tán kẹ́ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá kọ́ mbẹ̀. Ah, ah, ìwé náà dùn gan nìyẹn. very nice bọ ẹ ṣọ pé ẹ máa ráyè kà báyìí. ma try ma try. ẹ jọ ẹ try the funniest thing is tẹ bá ti ka few pages ẹ máa love ẹ ẹ máa kà tán i'm sure. ojú mẹ́wàá. bẹ́ẹ̀ni ojú mẹ́wàá mi ò mi ò fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín tẹ bá ti ka ẹ máa mọ ọkọ̀ tí táìtù yẹn gan-an mi. <laughs> ẹ ṣe gan ni ẹ ṣe mo dúpẹ́ èmi náà dẹ̀ ṣèlérí pé màá kà. <laughs> Ah, inú mi máa rí ilé dùn. ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́. ọ̀rọ̀ ìgbà ẹ jẹ́ kí n tètè máa lọ. ṣé tí yẹn lọ nìyẹn. mo ti lọ mo kàn wá drop ẹ ni. ẹ ṣe gan ẹ ṣe ẹ bá kí fámìlì yìí. ẹ bá mi kéde sí rẹ. àgbọ àgbọ ọ̀rọ̀ ẹ̀ mà ẹ ṣe gan. ojú mẹ́wàá. bá sọ fún ẹ kò sí bó ṣe lè pẹ́ láyé tó. ṣáà mọ bóyá máa ń múra náà she always like to dress like a queen. Hmm, ìwọ ló mọ bro mi dé lẹ́rù. it's okay i know. i miss you baby. you sure you miss me. yes. <gasps> Ire, kí ni mo sọ fún ọ? Ṣé mi ò sọ fún ẹ pé mi fẹ́ rí ẹ pẹ̀lú any other man? Nígbà tí ẹ ọyọ́, ta lẹ́nu yìí? Ẹ́! Tó. Can't you talk? Èmi lọkọ ẹ̀. To liberty be with or to get married to. Can't you talk? Say something. Èmi tó bọ̀dẹ̀. Kí ló dé náà? Kí ni mo ṣe fún ẹ? Fi mí lẹ̀. Fi mí lẹ̀. amor ah. sílẹ̀ mi sódèdè mi mo ní yá máa lọ. mú mi mi ò sùn mọ́jú gbígbára ló ń ro mi ẹ wo gbogbo ara mi ẹ wo ẹrú ń bá èmi omi ò lè padà lọ sùkúù mọ́. má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ wọ́n ládùúrà ló ń gbà kún ṣàgbára nǹkan kan ò ní ṣe ọkọ mi ṣùgbọ́n. mú mi ti bá sùn bọ́jẹ́ ni mo máa ń rí lójú oorun mi ẹ wá ní kẹ́rù máa bà mí i'm scared. Eh, eh, don't be scared eh? mom is with you ọkàn mi ṣe lágbára Ọlọ́run àní fojú sunkún ẹ lágbára Ọlọ́run ah! eh? kí ni yíyí ilé ìgbà ẹlẹ́dàá mi ah! mú mi wá pẹ̀lú ojú tí mo ọkàn mi ṣe. ìwé kí ló ṣe é tójú ẹ̀dọ̀ ọ̀bà yìí. kò sí nǹkan kan jàre mo fẹ́ sùn mi ò lọ́lé lẹ́nu. ẹsẹ̀ kí ni mò ń wò yìí. mo ṣubú. o ṣubú àdápadà èmi ni wọ́n sọ fún pé o ṣubú ṣé o pé ojú mi ojú mi ò ríran ni àbí rò pé mo kọ̀ wá fún fashion ni mo mọ nǹkan tí mò ń sọ iná ojú oorun lélẹ́yìn náà àbí mi ò mọ nǹkan tí mò ń sọ wọn ni. ní sòrò ìwọ àti talẹjọ ń jà iná ojú oorun lèmi wò ìmú nǹkan tí mò ń sọ. báwo ló ṣe mọ. fi bí mo ṣe mọ̀ sílẹ̀ ọmọ ìdílé ọ̀ṣun ni mí ọmọ àgbà ni mí mo dẹ̀ mọ nǹkan tí mo ń sọ ìwọ àti talẹ́jọ́ ń jà. arákùnrin kan ló máa yọ sí mi lójú àlá last time tó dẹ̀ yọ sí mi ni ó lù mí gba ìgbà tí mo jí mo bá pa lára mi kò tiẹ̀ fẹ́ tó lè tẹ́lẹ̀ débàdé ó kàn ń fẹ̀ sí mi. arákùnrin kan yọ sí ẹ lójú àlá ó dẹ̀ sọ fún wọn kó fẹsẹ̀ gbà eré ọ̀rọ̀ tá à ń sọ yìí ò ṣòro kékeré o ṣé mo pé nǹkan tó wà lẹ́sẹ̀ yìí nǹkan tó ń bá ẹ fà á yìí ó lè mú ẹ̀mí lọ ṣá. ah mo máa jọ ṣàánú mi má jẹ́ nǹkan. ó dẹ̀ ń bọ̀ nǹkan tó tó yìí mọ́ra ó dẹ̀ lọ ṣubú lórí ọ̀kadà òun ló fẹsẹ̀ gbà má fi tiẹ̀ kó bá yàn ọ́. rẹ̀ lẹ́nu o ò rí rí àbí mo sọ fún ẹ pé ọmọ ọ̀ṣun ni ìdílé ọ̀ṣun ni mo ti wá ọmọ àgbà ni mo bá bàjẹ́ mo bá gbàgbọ́. síbí. farabalẹ̀. kí ló ṣẹlẹ̀? mọ́mì ọkọ ọ̀run ló ń da eré mi dé láàmú o. bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún wá rí wípé òun àti arákùnrin tá à ń sọ yìí wọ́n ti jọ ní ìmùlẹ̀ ìmùlẹ̀ yẹn dẹ̀ le débi wípé ikú gan ò lè ya àwọn méjèèjì. Ìrèmídé kí ni kásìkásì mò ń bọ́kùnrin mulẹ̀ lórí kí ni ṣé o fẹ́ pa mí ni. ó dà jẹ́ ọkọ mi ọlọ́run fi bẹ́ẹ̀ mi ní fojú sunkún kan agbára ọlọ́run jọ̀wọ́. mọ́mí ẹ̀ nídà ti pariwo mọ̀ kó ń ṣe bí òun náà àmọ́ ikọ́ ta lè ṣe sí wà iṣẹ́ Túndé la máa ṣe fún um, Túndé yìí ló máa tú ìdè tó wà láàrin òun àti arákùnrin yìí débi pé ọkùnrin náà ní rí títí ẹ̀rọ kò ní wá bá a mú. ìyẹn gan-an ló dáa ìyẹn gan-an ni mo fẹ́ Túndé kó bá mi tú wọn pẹ́rẹpẹ̀rẹ débi pé tó bá ríra wọn ní ọ̀run gan wọn ní dára wọn níwọ. a ṣẹ̀ṣẹ̀ mà tó bá máa fi di bẹ́ẹ̀ bíi ọ̀la iṣẹ́ yẹn á ti rẹ́dì àá mú fún á fi sára tó bá ti wà lára ẹ̀ níwọ̀nba àgbà tí kínyìn bá fi ń wà lára ẹ̀ ọkùnrin ò ní dà láàmú mọ́ àlàáfíà máa débà ọdún lẹ́nu mọ́ mà dúpẹ́ ṣé mo dúpẹ́ ìyá mi ojú ìlú tiẹ̀ gbogbo nǹkan tó bá ń dáwọ́ lé bàbá yọrí sí rere àdúrà ẹ̀ máa gbà mi wà ní fojú sunkún kankan láàrin ẹni méjèèjì ṣègùn. wọ́n mi ọ̀rẹ́ mi náà ní rèé nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí i ó di dandan tí mo bá lè ṣèrànlọ́wọ́ fún ó di dandan kí n ṣe fún un ọlọ́run náà ló sọ nínú ìwé ẹ̀ pé gbogbo nǹkan tí a bá ní láti fi ṣèrànlọ́wọ́ fún ọmọlàkejì wa pé ká ṣe tí n bá dẹ̀ ṣe nǹkan tí mo feel pé mo lè ṣe fún àṣìrànlọ́wọ́ ọlọ́run gan á bí mi ọlọ́run á bí mi sí mi. ìdàdà lóun ti máa bí wá ṣé ìgbọ́n àdúgbò. wúrà thank you so much i can't thank you enough. o ṣé mo dúpẹ́. <laughs> all thank you. èmi mo ní o mo dé wá mú nǹkan mi nǹkan mi ní o. were surprised nígbà tí sister mi pè mí láàárọ̀ ẹ̀ mo dẹ̀ dé mo ní kí n gbé wọn lọ sí hospital wọ́n ní rárá wọ́n insist pé kí n pè yín ẹ jọ̀ọ́ kí ló ṣe wọ́n. má bínú àǹtí ẹ jọ̀ọ́ báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn. sísá mi ni wọn èmi àti wọn nìkan ni àwọn òbí wa bí. mọ́mì hmm. ẹ jọ̀ọ́ ó ní àwọn ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ fún yín kò wá ní dáa kí n sọ níṣojú àlejò ṣé mo lè. o lè sọ ọmọ ìyá mi ọmọ bàbá mi ni. ó dáa lẹ́yìn tí mo ṣe gbogbo àyẹ̀wò tó yẹ kí n ṣe mo padà rí wípé bọ̀dé ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. mo rí wípé lẹ́yìn tí a pín òun àti Remide tí a pín wọn yà. àmọ́ nǹkan tó wá fà á tí Bọ̀dé fi wá padà wá sí ọ̀dọ̀ yín sìn ó ní láti jẹ́ pé nǹkan kan wà láàrin ẹ̀yin àti Bọ̀dé àmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run lágbára ewé àti egbò tọ́wọn òbí mi fi lé mi lọ́wọ́ gbogbo àníyànjú ẹ̀ lálàáfíà. inú mi á dùn o jọ nítorí ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ níyànjú jẹ́ kí n lálàáfíà o. àṣẹṣe àṣẹṣe mọ́ mi. ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín ẹ má jẹ́ kí Remide mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé òun náà ń go through a lot lọ́wọ́ ẹjọ́. ẹ fọkàn yín balẹ̀ agbára ọlọ́run gbogbo àṣeṣe. àmín. kò ní kò ní mọ̀ sí. àmín. ẹ pẹ̀lẹ́ náà. nígbà ọkọ mi kú kò séèyàn kankan kò sálábàárò ọlábọ̀dé nìkan ni mo rí hmm. gbogbo nǹkan pátápátá ni ọlábọ̀dé fi bá mi ṣeré ó fìfẹ́ hàn mí. Hmm ó fi ọlá hàn mí gbogbo nǹkan ló fi hàn mí ìfẹ́ wa máa dùn. ó ṣe ó ṣe ó ṣe ó ṣe. like it? Yes, I do. I'm glad you like it. So, <clears throat> this is the house I got for you. No. you got me a house. Thank you so much. Tolani, I, I love you. Mm. And I want you to know that. máa dẹ̀ ṣe anything láti múnú ẹ dùn. no come come to think of it tí n bá tiẹ̀ ra lé fún ẹ ta ni n bá ra lé fún. Hmm? thank you so much. Mm. Mm. Mm. thank you. <laughs> so <clears throat> um, jọ uh, look around do you see any other car in this compound. No. no. Olabode, you did this? look at you! Look at you! Thank you, David. Thank you so much. Thank you. You like it? yes. Here, go ahead. <gasps> no. irọ́ ni kó tàtẹ̀ tàtẹ̀ tọ́lọ́ sí it's all right hear it. Thank you so much. Ìfẹ́ là kọjá òfin èmi àti Ọlábọ̀dé àjọ fìfẹ́ lò síra wa a máa nífẹ̀ẹ́ ara wa o Ọlábọ̀dé kílódé tó jẹ́ ká máa béèrè ìfẹ́ wa lọ tó jẹ́ pé ọ̀nà parun ló padà já sí mo máa nífẹ̀ẹ́ Ọlábọ̀dé o. fẹ́mi kí o sì fẹ́ ìfẹ́ wa ẹ̀tàn kò máa dá nǹkan láyé níṣẹ́ ló yẹ ká fọkàn dọ́gba ká fọ̀nà tó tọ́ han àwọn ọmọ wa èyí ṣe kókó nítorí ọ̀la ohun àgbẹ̀ṣe ní kọ̀ọ̀kan. báwo ni. mo wà òkè àyínkọ. i'm fine. ẹ jókòó eléyìí tí uncle bọ̀dé wá kí mi lénìí kí ni kí wọ́n fà yín. ọkùnrin ọkùnrin ni mo fẹ́ kó fi ṣe mí lálejò. I love you. I love you. I love you so much. I just want you to know that. Me ì tí ẹ mọ nǹkan tí màá sọ sọ́rọ̀ ẹ̀ torí mo You guys are. Friends! Yes! Alright. Friends! Nothing more. Okay, so expect pé despite age difference to what? láàrin me àti mommy. do you expect us to go further? No! But we chill? Yes. Because mo fair. Ire, I love you. Torí, máa ń múnú Alright? Babe. But still. But still, mm. shh. Nothing. Alright? Okay. I can hear your heartbeat beating for me. And I love it. ni gbogbo rádaràda tó ń sọ lórí fóònù mi ò understand kí ló ń sọ. o lè understand now in fact etí ẹ ló ti jẹ rádaràda sórí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ bóyá o jí mi lọ́la the same thing tí mo sọ fún ẹ lórí fóònù ni mo ṣe máa sọ fún ẹ. bó o ṣe gbé gbogbo ẹ̀yìn sàn ṣé wò rí bọ́lọ̀ tó ń sọ kò dà kò ń ṣe ọ̀rẹ́ tó ní làákàyè rárá ah, ah ok fine mo jù ẹ lọ nǹkan wà láàrin èmi àti ẹ tíyàn kankan ò mọ̀ ìyẹn wá ní pé kó máa lọ tẹ̀lé ọmọ mi jọ́ báwo náà ṣe ń báyàn gbọ́rú ẹ̀ pé òun fẹ́ yà kó tún fọmọ kó jọ sá. ok wobi wobi kò sí nǹkan tí gbẹdọgbẹdọ ẹ fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ mi ṣe kò sí nǹkan tí gbẹdọgbẹdọ ẹ fẹ́ dá as a matter of fact kó tó bá ń mú ní kò lọ ṣe sórí ire òun ni máa fẹ́ kódà láìpẹ́ àbàṣẹgbéyàwó alárédè you hear what I say over my day. I respect you so much. ṣé o ti yé torí pé o ra dé fún mi o dẹ̀ ra mọ́tò fún mi. kí ló fẹ́ fi rí mi dé ṣe. just so you know yeah torí rẹ ni mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe fún mi yes as a matter of fact gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ mistake ni ìrẹ́mi dé ni mo nífẹ̀ẹ́ you get that. rí mi wò bí ìran bí kúlólógo ni bí pàkútì ni <laughs> àmì ìjàjọ. lẹ́yìn ìjà èmi àti ọlábọ̀dé irémidé béèrè lọ́wọ́ mi pé kí ló wà láàrin èmi àti ọlábọ̀dé mo ní ọ̀rẹ́ lásán ṣàlàfíà ni. yes mami. báwọn skul ni ṣé kò rẹra. no. What you jẹun. yes mommy. you like the food. yes. Oh <laughs> yeah, yeah, mú moving. Mommy, with the February béèrè nǹkan lọ́wọ́ yín o. kí nothing serious. Hmm. you have a boyfriend. <laughs> Mommy, am I worried about any boyfriend? What's so funny? sọ hmm, rainy day. <laughs> Mommy, who that? mo ń gbọ́ ẹ. mo kò fẹ́ mọ bí ọ̀nkú bòde ṣe jẹ́ sí i ni. ọlábòde ọ̀rẹ́ lásán lèmi àti ẹ ọ̀rẹ́ lásán ni wà. are you sure. yes um, olóore mi ni kò sí nǹkan tí mo fẹ́ tí kò kì í ṣe fún mi kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ lásán ni wà hmm. ṣé kò sí. Mm it's not like I'm going to condemn you or say anything bad. Mo kò ni mo. That's the truth. Kò sí nǹkan kan láàrin wa. Okay. Irimide. Ma. When you have a boyfriend, let me know. I sure will. Ẹ wọ́n mi tó ká fọ́nà tó tọ́ hàn àwọn mo wá fi Ọ̀yọ́ lábọ̀dẹ̀ mo fi ṣe ẹni tó bá yára lọgùn gbé torí mo wò ó pé tí Rẹ̀mídé bá béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí tí mi ò fi fẹ́ kóhun àtọlábọ̀dé fẹ́ra wọn ṣé mo fẹ́ sọ fún pé èmi àti ọmọ inú mi àjọ ń ní nǹkan ṣe pọ̀ ní nǹkan tí ò ṣe é gbọ́ bí mo ṣe tẹ́fẹ̀ẹ́ inú mi nìyẹn ṣé ẹ̀yin ò mọ̀ pé ẹni yára lògùn ń gbè yẹn gangan náà ni ọlábòde lò fún ọmọ yín rẹ̀ nídìí. <sighs> ṣé o mọ̀ pé inú mi máa ń dùn nígbàkúgbà tí n bá wà pẹ̀lú ẹ nítorí o máa ń múnú mi dùn ìfẹ́ mi ayọ̀ mi <sighs> ẹni bí ọkàn mi. Ọlábọ̀dé mi. I love you, I love you, I love you so much. Ṣoore láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ ní ayọ̀ mi ti kún. Thank you for everything. I should be thanking you actually. <laughs> you know, I have a surprise for you. Surprise? Yeah. Okay. Mo fẹ́ kó dijú ẹ. Kí n dijú mi? Don't open it. Okay, I won't. In three, hmm. two. What's that? Should I open it? Yeah, you can open it. kò ní bẹ̀rẹ̀ kò dẹ̀ Amen. <laughs> Thank you. I love you. I love you. Love you so much. Thank you. I love you. Ibo wa ni ríǹgì wà báyìí? ti wọnú báyìí kò sí níbẹ̀ ríǹ tó rà lóye lóye lóye. kí ni màá sọ fún lábòdì báyìí àbí sójà bọ́ọ̀nù. ibo ni ríǹ mi òrùka tí Ọlábọ̀dé fi sí ọwọ́ Ìrèmídé yẹn òun ni wọ́n ń pè ní àbákúlaṣọ ewúrẹ́ ìyẹn túmọ̀ sí wípé níwọ̀nba àgbà tí àwọn méjèèjì bá ṣì wà láyé kò sí nǹkan kan tó lè yà wọ́n àti wípé kí ìkọ̀kan nínú wọn bá fi ẹ̀mí ara wọn sílẹ̀ kò sí ìkọ̀kan nínú wọn náà tó máa rẹ́lòmíì fẹ́ ṣé wá rí òrùka yẹn òun ni èmi gbà ní ọwọ́ Ìrèmídé tí mo fi ṣe ìpínyà láàrin àwọn méjèèjì láti ìgbà yẹn ni Ọlábọ̀dé ò ti lè rí Rèmídé yọ lẹ́nu mú. ẹ jọ kí wàá ní ṣíṣe nítorí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ṣàti ṣe nǹkan tó fẹ́ ṣe kí ni way forward. ọwọ́ tó bá ṣẹ̀ òun ni ọba ń gé o. ẹ meaning. ẹni tó bá pa Ọlábọ̀dé ló máa fẹ̀mí ara ẹ̀ dùn. God forbid. sísá mi ò ní kó àǹtí ẹjọ́ nítorí ọlọ́run ṣé kò sí option mi yàtọ̀ sí ikú ni kí ni ṣíṣe ẹjọ́ nítorí ọlọ́run kí la lè ṣe sí sísá mi ò gbọ́dọ̀ kú o. kẹ́ lọ́mọ. sísá mi. o ò rí nǹkan tọ́lábọ̀dé sọ ayé mi dá o ò rí nǹkan tó ṣe fún gbèsè ayé mi. Ah! sísá mi ẹ wo ìrònú kọ́ ni solution o hmm. ìrònú ò lè tún nǹkan kan ṣe ó máa hmm. bá gbogbo nǹkan tó dáa jẹ́ ni ẹ wo ẹ̀yin lẹ fà gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀yin lẹ fà náà gbogbo wa la mọ̀ pé Ọlábọ̀dé kéré sí yín tòótọ́ bọ́ ọkọ yín ti kún sí ilẹ̀ ti ta sí ah. <sighs> a lè blame yín pé fẹ́ anybody tó young sí yín tẹ́ bá tẹ̀ wá lè bẹ́ anybody sọ̀rọ̀ tẹ́ lè explain fáwa kò ṣe bí Remide náà hmm. ó yẹ kẹ́ ẹ pé Remide kalẹ̀ báyìí ni kẹ́ ẹ explain everything tó ṣẹlẹ̀ láàrin ìyàtọ̀ lábọ́dé fún ah. kálẹ̀ ti explain for. i'm sure pé ó máa understand hmm. kò dẹ̀ ní go far láti máa fẹ́ Ọlábọ̀dé gbogbo ẹ wá ṣẹlẹ̀ ń sìn ó padà lọ fọlábọ̀dé lẹ́yìn kálẹ̀ ti explain fún i'm very sure pé kò ní lọ fẹ́ bọ̀bọ̀ yẹn. Hmm. kíkẹ́ ló mọ̀ gbogbo ẹ ti wá ṣẹlẹ̀ báyìí ẹ̀bẹ̀ ní kẹ́ bá mi bọ́lábọ̀dé kó ṣàánú mi kó ṣàánú mi jọ torí ọlọ́run èmi náà mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa rárá èmi fúnra mi mọ̀ mo ò ní ìdíkẹ́yàn sọ fún mi mo mọ̀ fúnra mi àmọ́ ìdáríjì ni mo fẹ́ just the second chance ni mo fẹ́ jọ. ẹ má sunkún sísá ah! mi ẹ wo kò sí nǹkan kan tí mo mọ̀ kò síbi kankan tí mo mọ̀ mm. ju àdúrà lọ àdúrà àti àwẹ̀ ń la máa máa gbà tá a bá ń gba àwẹ̀ kíkan kíkan kíkan kíkan báyìí mo mọ̀ pé solution máa wà. àmín àmì o àmì o. wọ́n fẹ́ ṣe ní kọ́kọ́ o oorun rẹ̀ ti yára lé ní. àló ṣe ó ṣe òun ó ṣe ó ṣe. mo ò ní fẹ́ kẹ́ ẹ rò kankan jù ẹ mọ̀ a ti bẹ Ọlábọ̀dé mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ó insist pé ẹ̀mí yín gangan lòun fẹ́ gbà mm. àmọ́ ká tún máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká máa dúpẹ́ lọ́dọ̀ Elédùà àti àwọn bàbá mi tó tì mí lẹ́yìn tó jẹ́ ká rí ṣe débi tó dé yìí gbogbo ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ tá a bẹ Ọlábọ̀dé títí títí tí ibi tó padà já sí rèé o torí ẹ̀mí yẹn gangan gangan ló sọ pé òun fẹ́ gbà àmọ́ ọlọ́run tó wá bá wa ṣe ó wá ṣe débi báyìí lágbára ọlọ́run ẹ̀ ní ìsinmi pẹ̀lú àṣẹ elédùà ara tù yín ara dẹ̀ yín àní fojú sunkún yín ẹ̀ka tó wá máa wò ó lọ bó ṣe ti ń lọ báyìí láìpẹ́ láì jìnnà rárá túbọ̀ tù mí ju báyìí lọ ẹ pẹ̀lẹ́ mà. wúrà ikú àbúrò tì í ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá mi bẹ ọ̀rẹ́ ẹ̀ kó má bínú sí mi ẹ ṣé mo dúpẹ́ àmì ìṣubúlé ìsan fúnra wa ó ṣàtì má gbẹ̀mí mi ẹ̀mí mi ṣe kókó fún mi àtọ́mọ mi kò ṣe gbọ̀nà mo dúpẹ́ mo dúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ ara túbọ̀ tù yín ju báyìí lọ a túbọ̀ máa bẹ̀ ẹ́ ni búra ó ṣe thank you for everything. mo hmm. lọ ṣe thank you so much. Hello, má sunkún mọ́ má sunkún ọkàn mi má sunkún mọ́ má a máa ṣọpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó tún níyànjú èmi wọ́n ṣì wà tẹ́mi bá ṣì wà ìrètí ń bẹ hmm, mọ́mì mo ti fẹ́ máa lọ́ọ̀sìn. Ah, o ṣe gan-an wà àmì kí ló wà ẹ má fara lẹ̀. ṣé mi dé tẹ́ ẹ. ìrìnde bàbá ẹ ń skul lọ́jọ́ monde ṣùgbọ́n. agbára ọlọ́run èmi náà máa ń jí wọn ọjọ́ monde. àmì ká ní kojú sunkún ara wa jọ dúró sí mọ́mì àtọ́jú wọn ṣùgbọ́n pẹ́. ẹ̀ṣẹ́ o ó dàbọ̀ mọ́. báńkílé ṣé mo dúpẹ́. mami hmm. i'm sorry ẹ má bínú sí mi ṣebí wọn obìnrin gbà yẹn i asked you tó bá jẹ́ pé ẹ ti ṣàlàyé fún mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ mi ò ní dábàá ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. ọkọ mi rẹ̀ mí dé mi ò bínú sí ẹ èmi ló yẹ kí n máa bẹ̀ ẹ́ kó kó má bínú ó dúró tì mí ó dúró tì mí mo ti ń sọ fún ẹ pé mo ń fọmọ inú mi mi ìfẹ́ kó o bínú ni ìwọ gangan ni kí n bẹ̀ pé kó o dáríjì mí má bínú ọkọ mi tó ti wọ nìkan ni mo ní mi ò lẹ́lòmíì níbi iṣẹ́ ayé ẹ̀ má bínú má bínú sí mi jọ. Hmm. mọ́mí mi ò kí ń ṣe ọmọ kékeré tó bá jẹ́ pé ẹ ti ṣàlàyé gbogbo kìíní ẹ̀ fún mi ó máa máa understand kí ló wà ń bẹ̀ tẹ́ bá ń fi ọmọ kékeré ṣebí tó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ yẹn ló ṣe kókó ẹ má bínú. mi ò bínú. bí wọ́n máa fi nǹkan kan pamọ́ fún mi ẹ bá tiẹ̀ sọ anything for anybody at least ẹ máa sọ fún èmi ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí mi. Hmm. mo ti kọ́gbọ́n báyìí mo ti fi kọ́gbọ́n hmm? mo ti fi kọ́gbọ́n báyìí mo ní kó fi kọ́ àwọn ọmọ rẹ̀ kó bá mi fi kọ́ àwọn ọmọ pé ìfẹ́ ìyá àti ọmọbìnrin ò ṣe kókó hmm? darí jì mí má bínú ṣùgbọ́n nǹkan kan ò ní ṣe mí lágbára ọlọ́run ìṣòjú ẹ̀mí wà lórí àbí mi màá ṣèyàwó fún ẹ fìyà fún un kọkàn ní ṣe é ṣùgbọ́n ọkọ mi má bínú fún mi kó wá dúró tì kó tọ́jú mi mo á tọ́jú ìwọ náà. ìfẹ́ jáde ohun kò olólùfẹ́ mo fẹ́ ọkùnrin. glad. Àmọ́ àǹtí Susan. Ma. Kẹ́ tó lè fún mi níwèé yìí, mo ṣọ̀pẹ́ máa ní message tẹ fẹ́ pass across. Nǹkan tí mò ń sọ ni wípé ó máa ní nǹkan tẹ fẹ́ bá mi sọ gbọ̀ngàn tẹ fi sọ fún mi pé kí n kàwé ó ní nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ àmọ́ mi ò lè dédé wá bá yín kó má dàbí ẹni pé òun tójú bọ nǹkan tí ò yẹ kí n tójú bọ. <sighs> ṣebí ẹ ṣáà pé tíṣà ni mi. in the course of the years oríṣiríṣi àwọn ọmọ ni mo ti kọ́ oríṣiríṣi àwọn òbí dẹ̀ ni mo ti bá pàdé oríṣiríṣi challenges ni mo ti rí yes ma ṣe rí àwọn ọmọ wa tá à ń wò yẹn wọn ò ṣe parọ́ fún ọ bẹ́ẹ̀ ni wọn ò ṣe fi nǹkan pamọ́ fún bó bá ṣe ń ṣẹlẹ̀ gangan gangan gangan ó yẹ ká lè máa pe àwọn ọmọ wa ká máa ṣàlàyé fún wọn ó yẹ kí ààlà mo mean space ó yẹ ká lè differentiate between ọkọ ẹni àti ọmọ ẹni pàápàá jùlọ ọkọ tó bá jẹ́ wípé òun kọ́ la bí ọmọ yẹn fún yálà kó jọkùnrin ni àbóbìnrin ó yẹ ká lè jẹ́ kó mọ̀ wípé ẹni yìí kàn ṣe bíi bàbá sí ẹni o kò kì í ṣòwò ló bí ẹ ẹ wò mà kódà kí ọkùnrin yẹn kó kọ gbogbo ayé yìí kó kọ fún ẹ kó jẹ́ wípé òun ló wúlò ju bàbá ọmọ yẹn gan sì jẹ́ kọ́mọ yẹn mọ̀ pé òun kọ́ ló bí ó ní bàbá títí ẹ̀ àwọn ẹni yìí dá sí ẹ̀ ó ń ṣe bí bàbá sí ẹ̀ ni torí kò sí bó ṣe lè burú burú títí títí títí títí bàbá ẹni ni bàbá ẹni màmá jẹ́ ìyá ẹni ìyá ẹni náà màmá jẹ́ ẹ wò ó ṣẹ̀rí ǹjẹ́ mọ̀ pé ìgbà míì àwọn ọmọ tá máa ń bí ó máa ń hùwà in different ways ẹ tí ì rí kí òbí kó déédéé wo ọmọ ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sóbìnrin ó ṣẹlẹ̀ sọ́kùnrin kóbìnrin déédéé wo ọmọ tó bí kó ní ah, ọmọ yìí dẹ̀ da tó bá jẹ́ wípé bí ọkọ tọ́lọ́run fún mi bí ọmọ ìṣeré lọkọ ìṣeré bóyá ayé mi ò bá dùn jù báyìí lọ ó mì pé for once ó rò pé kóun fi irú ọmọ yẹn kóun fi ṣọkọ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin ó máa ń wò ó gbani pé ah ká níyàwó mi tiẹ̀ rí báyìí ká níyàwó òun lè rẹwà báyìí ìgbà míì ọkùnrin obìnrin àbọ́kùnrin a máa ń ní spiritual attachment or spiritual attraction sí àwọn ọmọ wa physical attraction emotional attraction or attachment sí àwọn ọmọ tá a bá bí ká má wàá sọ wípé ọmọ tí kò kì í ṣe pé àwa la bí àgàgà kó wá jẹ́ ọmọ obìnrin sí ọkùnrin tí kò kì í ṣòun lóbi kò sí bó ṣe lè tọ́jú ẹ̀ tó kò sí bó ṣe lè dá sí tó ẹ jẹ́ kí a máa fi ààlà sílẹ̀ ẹ jẹ́ kọ́mọ yẹn mọ̀ so that lè mọ bó ṣe máa máa ṣe pẹ̀lú bàbá yẹn nígbà tẹ bá wà ń bẹ̀ pàápàá jùlọ nígbà tẹ ò sí níbẹ̀ ẹ wò máa ojú méjì ló máa ń bímọ àmọ́ igba ojú ló máa ń tàn kò wá sí bó ṣe lè wù kó rí láyé yìí ojú mẹ́wàá kò lè dàbí ojú ẹni. mú mi dé sí rẹ kẹ́ ara yín mà kẹ́ ní beautiful day ahead. God bless you. Kẹ́tẹ́ kẹ́ ma. Dákun gbọ́ ń mo bá wí, kó má kábàámọ̀ o, kó má kábàámọ̀, kó má kábàámọ̀. Tẹ́tí sí ń mo bá wí o, kó má kábàámọ̀ o, kó má kábàámọ̀, kó má kábàámọ̀. ọkọ mi dìde mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ dìde jókòó. pẹ̀lẹ́ má bínú pé mo dùn ọmọ ẹ lójú. jókòó sí ọ̀nà mi. dísìrì. Mm-hmm. sórí gbogbo nǹkan tẹ́dá bá rò pé òun ń ṣe tó rò pé ó pamọ́ kò sí nǹkan kan tó pamọ́ o gbogbo nǹkan tíyàn bá ń ṣe ní kọ̀kọ̀ tó rí i pé kò sẹ́dà tó rohùn irọ́ ni o kò sáṣepamọ́ kankan bí kankan. mami mi ò understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ hope there is no problem. Desiree wọ́n mọ̀ wípé ogun nǹkan tí mò ń sọ yìí pátápátá ló yẹ. àmọ́ tó bá sọ wípé kò yẹ ó ṣàyè mi tí mò ń sọ. ṣòrí ọkọ mi gbogbo nǹkan tó bá wù wípé ò ń ṣe ní kọ̀kọ̀ tó wípé tí nǹkan yìí tó bá ṣẹlẹ̀ àbí tó bá dariwo àbí tí wọ́n bá ká ẹ mọ́ díẹ̀ ó máa pa ẹlòmíì lára jọ má ṣe o tó bá ń ṣe tẹ́lẹ̀ fòpin sí gbogbo nǹkan tó wù tó lè máa ṣe tó wù wí pé bóyá tèmi tí mo jẹ́ ìyá ẹ bá gbọ́ bó lè gbomi jẹ lójú mi àbó lè pa mí lára ọkọ mi jọ máa ṣe mọ́ Desire I have suffered so much Desire mi ò lẹ́lò mi àfọlọ́hún àfikún tó jókòó yìí láti kékeré látìgbà tí mo ti bí ẹ àdágbé àdáfáàní I have went through a lot. gbọ́dọ̀ ka ẹ mọ́ díẹ̀ jọ má ṣe mọ́ èmi náà gẹ́gẹ́ bí ìyá ẹ ehm, mo ti mọ àwọn nǹkan tó tọ́ as a mother máa gbé gbèsè lórí ẹ má dẹ̀ ṣàtúnṣe ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ mi gbogbo nǹkan tó bá rò wípé lè bà mí nú jẹ́ jọ nítorí ọlọ́run má dẹ́mi mi kúrò bá mi adjust mo ti fún yín mọ́mí kò sí problem I love you mommy. I love you too my darling I love you so much. then máa múra sílẹ̀ um, láìpẹ́ yìí o máa relocate why ọ̀tẹ̀ ẹ̀ o máa lọ bá àwọn mọ́mí sí ní Kaduna dúnú máa múra sílẹ̀ o lè sún padà. Love you. ṣé kò ń ṣe pé mọ́mì ti mọ̀ pé mo fẹ́ ọkọ wọn. Ah, no this is bad I need that to stop looking him because I don't think it makes sense etí wo ló máa bá yàn gbọ́ mo fẹ́ ọkọ mọ́mì mi I just I just need to stop this. Ah, Mommy, please, I'm sorry. Sorry, but I just need to stop. I'm coming. Ẹ káàárọ̀. Ẹ káàsán. Ẹ káàsán. Ah ah. Ìyàwó mi. Such a pretty girl. Eh? Mm. Wow, such a nice place. Ṣorí TV yìí, díẹ̀ ni tọ̀dọ̀ wa fi tóbi jùlọ. It's so nice. Oh, really? Kùnì, how are you? How are you doing? How lè ṣe ń How Báwo lè everything? Everything is okay. Yes, ó dẹ̀ mọ̀ mọ̀ mi ò mi ò mi ò mọ́jú yín. Oh, my bad. Má bínú. Eh, ṣorí èmi ni Mrs. Majek èmi ni ọkọ wa ló fi hàn pé òkè o ẹyin mi ó gbagbá dáadáa ló wá mú ìyàwó mi ìyẹn ìwọ ló fẹ́ lé mi that is to say èmi ni first wife ìwọ ni second wife ọkọ wa ń kọ́ ṣé wà lé. ọkọ wa kò actually kò kò kò sí nílé Oh, oh, kò sí níbo oh, ó máa dé bíbá in the next five minutes. jọ torí olóhùn tiẹ̀ ní questions few questions tí mo fẹ́ bi ẹ́ jọ báwo ni ẹ̀yin girls bíi títí ẹ báyìí tí ẹ máa rí ọkọ lọ́kọ ọ tó kàn máa ẹ kàn máa decide lọ́kàn yín pé ọkọ lọ́kọ ló wù yín láti fẹ́ and aside that ẹ máa wò ó títí títí pé ah ọkọ olóko yìí ẹ ẹ nírò nínú ọkọ yìí pé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ìyàwó tó fẹ́ sílé èèmù nǹkan tí wọ́n ti jọ go through in the past you don't know where they started from ọmọ nǹkan tí wọ́n ti jọ forí fà ẹ̀ ní mọ́ gbogbo yẹn kò kan ẹ̀yìn tí yín ni pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí fà ẹ̀dẹ̀ ṣe kí ni ẹ̀bẹ̀ mọ́ without even bothering to know the state of that woman àbí nǹkan tó máa ma go through kò kàn yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni má jẹ́ àgẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn èyí kò má ẹ máa fọkọ lọ́kọ kiri ni débi pé olóyún fún ó gba ilé fún ẹ ó fún níṣẹ́ ilé yẹn tó tẹ̀ rí péǹtì yìí ó mọ̀ pé mo láìkí kọ́ lọ́yìn. ó mọ̀ àjẹkẹ́ mọ̀ so ó mọ̀ mọ́ lo kọ́lọ̀ yìí fún ẹ ni but me mind is nice ó fine ṣó ti yẹ ó wá gba ilé fún ẹ ó fún níṣẹ́ ó fi ac sí i ah, ó dé shut last week la ṣe fix ac. bọ̀ ó rà ó wá ń sùn òun jí òun jẹ òun mu ewu dé báyìí ó ti ẹ̀rọ pé ó kàn lè sùn kó má jí mọ́ mo máa ń rò lẹ́kàn. ọ̀rọ̀ ọ̀rọ̀ you're living so comfortably you, you don't even care you don't have any problem. ọmọ finú hàn òbí. ẹ má dàlẹ́ ayé rú. kò má kábàámọ̀. ìyá o. tẹ́tí sí ohun mo bá sọ má kábàámọ̀ o. lẹ́ ọmọ mi. ó má kábàámọ̀. ilé ayé ló bá mi. ó má kábàámọ̀. òun wá ṣe ní ìtàn nílọ́lá. dákun gbọ́ kìlọ̀ kò jẹ́jẹ́ ṣe bóyá ó dẹ̀ yé mi o àbọ̀rọ̀ ti tó fọmọlúwàbí mo dẹnu ẹ̀ àdòdìdì o àdòdìdì. dákun kọ́ ohun mo bá wí. kò má sóhun tó pamọ́ láyé. kò má kábàámọ̀ o. what goes around comes back around. kò má kábàámọ̀. comes back around. kò má kábàámọ̀. listen to me young woman. that is the ohun mo bá sọ. nothing you do is covered. kò má kábàámọ̀ o. and very soon it will be calmer. kò má kábàámọ̀. kò má kábàámọ̀.